bẹ̀rẹ̀ lórúkọ ìláyé aláwùrà ọba alẹ́nimásáre ọba amúnimáfọ̀ọ́kanni lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ètò tó wálẹ̀ tó rinlẹ̀ tó kilẹ̀ tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì èmi olóòtú ètò bó ṣe ń lorúkọ mi fìgbà kan yí èmi ní comrade abdulhakeem mutiu adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ máyégún apèdèsùn ajépèdè oníkọ́ńbọ́kì èdè apèdè tó perégedé félédè kéde lè yélédè tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ẹ̀gbá ni mí ẹ̀gbá lèmi ọmọ ajíbòdù ọmọ irinjogún ọlá ọmọ àbàtàbùtú ọlọ́rọ̀ ọmọ àhúngbọ́n ó kọ́mọ tiẹ̀ sábẹ́ ewé ògòǹgò náà ẹ̀gbọ́n ó kọ́mọ tiẹ̀ sábẹ́ àkìtàn olúmọ náà ẹ̀gbọ́n ó kọ́mọ tiẹ̀ sábẹ́ àpáta nítorí ogun àkòrí tí mo mú wá fún yín lénìí àkòrí tó ṣe pàtàkì ni àkòrí ọ̀wọ́n gógó epo lórílẹ̀‐èdè nàìjíríà léyìí tó ń kó ìdààmú dààbò bá gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà báyìí mo ń fi àsìkò yìí pe àkíyèsí ààrẹ wa bàbá wa aṣíwájú bọ́lá mọ̀ tinubu àkànbí ọmọ olódòdẹ pé ní wàràǹṣeṣà kẹ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ epo tó wọ́n yìí nítorí pé ó ń kó dààmú bónílé ó ń kó dààmú bálejò ó ń kó dààmú bọ́mọdé ó ń kó dààmú bá àgbàlagbà. mo kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà mo kí yẹn kú rọ́jú ọlọ́run ò ní jẹ́ àkú bẹ́ẹ̀ àní kú bẹ́ẹ̀ àní kú sẹ́nu ìyà yìí ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀. ilé tiwọn owó ọkọ̀ tiwọn gbogbo ohun àmúṣe ìdẹ̀kùn ní nàìjíríà gbogbo ẹ̀ ló ti gbé owó lórí mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ epo tó wọ̀nyí nítorí wípé ẹnu tí a fi ń pe adégún náà la fi ń pe adéògún lótìtọ́ a mọ̀ pé títa ríro làá kọlà tó bá jiná tán ló máa ń dọ̀ṣọ́ ṣùgbọ́n títa ríro eléyìí ti pọ̀ jù ó ti fẹ́ kó òṣì bá wa ó ti fẹ́ kó wàhálà bá wa àti ìdààmú dààbò ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ epo yìí owó eight thousand tẹ́lẹ̀ fẹ́ máa pín fún ọmọ nàìjíríà èmi ò rò pé ó nítumọ̀ èyí tẹ́ máa fi máa pín eight thousand fáwọn kan tí ó kà wọ́n kan tí ò ní kan àwọn kan kí ló dé tí ẹ fi owó yìí tún refineries wa ṣe lórílẹ̀‐èdè nàìjíríà kódà kó ṣe refineries méjì tàbí mẹ́ta léyìí tí ó mú káyé dẹrùn fún wa fún àǹfààní àwọn olólùfẹ́ wa ṣùgbọ́n tí wọn kì í ṣe wa It of the moment and today's caption matter lies on the hike in pump price. I want to enjoin the President of the Federal Republic of Nigeria in person of Ashiwaju Bola Ahmed Tinubu to ensure that something drastic is done to address this hike in pump price. It has created difficulty for all Nigerians. Everything has gone up from housing, transportation, food, and the rest of it. And this is highly discomforting to Nigerians. You were just being elected as the 16th president of the Federal Republic of Nigeria. And most of the Nigerians are ecstatic. But with this new development of displeasure and discomfort, uh, it might turn out to be something else. I want to enjoin you, I want to beg you to do something drastic to the hike in pump price. When it was raised to 540, everybody shouted. In no distant time, from 540 to 617 naira per liter, this is too outrageous and this is discomforting. So I want to enjoin uh, President Bola Matinubu and everybody in his government that all hands must be on deck to ensure that in no distant time other refineries spring up. Two to three of our refineries should be repaired and bring back to a good state because there's discomfort in the land. A ò ní rí jù báyìí lọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ ètò wa tí wọ́n kì í ṣe lédè wa òun la ṣe sọ èdè Gẹ̀ẹ́sì. Here we'll be wrapping up fún àmọ̀ràn ìpolówó ọjà àti ìṣàgbàtẹ̀rù ètò bó ṣe ń lọ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà àti ẹ̀fà tí a mọ̀ sí zero eight zero six five nine eight zero five double six a ò ní lọ ká má kọ́ ni bó ṣe ń lọ ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ káwa ó gbé kẹ́yìn ó gbé ká fìmọ̀ ṣọ̀kan ká gbé e lárugẹ wá polówó ọjà ẹ lórí bó ṣe ń lọ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé e lárugẹ bó ṣe ń lọ ó ń lọ kò dúró ìrẹ náà má dùn ó má bàa pẹ́ tọ̀pẹ́ omi tó dòdò mi àdágún òkú nǹkan ló ń gbé bẹ̀ à ń fàsìkò ibẹ̀ gbọ́ olùfẹ́ wa lágbàáyé ẹ rí i pé ẹ ṣe à fídíò yìí àtàwọn fídíò bó ṣe ń lọ tí ẹ bá bá pàdé lórí ìlà àbí orí ẹ̀rọ ayélujára nítorí wípé ẹ̀yin lomi àwalẹ̀já ọlá omi yín lẹ̀jà wa ń fi mí a ò ní rí jù báyìí lọ a tún máa pàdéra ẹ máa yọ̀ ó dàbọ̀.